فشيء فكان له ما عليه قيمة عدل فعوتي شركاؤه حصصهم به العدل وإلا وإلا فقد عتق منه ما عتق وعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال من اعتق شقاصا له من ملوك فعليه خلاصه في ماله فإن لم يكن له مال قوم المملوك قيمة عدل ثم استسع ثم استسع العبد غير مشقوق عليه باب بيع المدبر عن جابر بن عبد الله رضي الله عنهما قال دبر رجل من الأنصار غلاما له وفي لوظ بلغ النبي صلى الله عليه وسلم أن رجلا من أصحابه أعتق غلاما له عن دبر ثم يكون له مال غيره فباعه رسول الله صلى الله عليه وسلم بثمانمائة درهم ثم أرسل بثمنه إليه حديث ابن عمر لا تجرالي نعم آه، حديث ولا قلني أن حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال علي آه، مررت أها آه، نعم. حديث ابن عمر نعم، بس لا جاري نعم آه، وعنه أي عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قسم في النفل للفرس سهمين وللرجل آه، وللرجل سهم وللرجل سهم آه، حديث ابن عمر رضي الله عنهما gẹ́gẹ́ bí àwọn àhàdífù yòókù tí a ti ń kàbọ̀ láti gbà tá a ti mẹ́nu lé ọ̀rọ̀ kìtàbù jihad kí ni ẹ̀kọ́ tí a rí kọ́nu àhàdífù yìí gẹ́gẹ́ bá a ti ṣàlàyé fúnra wa sẹ́yìn wípé nínú tí ọba ládàá pé èèyàn jáde mujahidan fi sabilillah òun ni kí a rí nǹkan kó lógun ká wá pín fáwọn tó lọ ojú ogun kò bá kíni jẹ́ kò bá níyàn kò sì bá ládàá ẹni ọlọ jihad jẹ àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ pé yẹn ni ó torí rẹ̀ lọ àmọ́ kódà kẹ́mi rẹ̀ ọmọ wa ń bẹ̀ pé a bọ́lọ̀mbá sì ní kí àwọn borí níbi ogun táwọn ń lọ ìbọn bá mọ̀ pé nǹkan báyìí ọmọ kan èmi náà ó lè yín òun náà ṣe kíni kò bà àníyàn jẹ́ kò sì bá ládàá jihad jẹ́ but ká máa tún wí kò gbọ́dọ̀ jẹ́ pé yíyún ni kíni òun làníyàn téèyàn torí ẹ̀ lọ ojú ogun torí tọ́lọ́hún. bàbá wa rí alganima àwọn tí a máa rí lérè lójú ogun ìyẹn ni pé ní dúkìá àwọn tá a bá jagun ìtumọ̀ ganima nù oríṣi ọ̀nà méjì ló pín sí gbogbo eléyìí láti ṣàlàyé fúnra wa kákan ara wa létí ọ̀tọ̀ ni fẹ́ìhù ọ̀tọ̀ ni kíni ọ̀tọ̀ ni ganima alganima ni tó yẹ pé lẹ́yìn ìgbà tí a jọ jà pẹ̀lú àwọn ọ̀tá tọ́lọ́wá ní kí ọwọ́ tí ó dùn wọ́n nǹkan dúkìá tá a bá rí là ń pè ní alganima àmọ́ èyí tí ò síjà tí wọ́n fọwọ́ ara wọn sọ̀rẹ́ńdà pé àjà tí gbogbo dúkìá wọn tí wọ́n bá sọ̀rẹ́ńdà bẹ́ẹ̀ sọ̀rọ̀ eléyìí là ń pè ní kíni alifẹ́yìkù ọ̀tọ̀ nídájọ́ tiẹ̀ bọ̀bí lónìí ọ̀rọ̀ nípa ganima ni hadith abdullahi bin umar bóò là á máa pín fíkì wọ hadith yìí nù bóò là máa pín alganima qasama fi nafli lilfarasi sahmayni walirrajuli sahmun àwọn tí ó lọ ojú ogun oríṣi ọ̀nà méjì ni wọ́n máa pín sí lójú ayé anábùa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó pé kò ní ju ẹ̀mí ara rẹ̀ watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum gbogbo ẹ̀ lọ́lọ́run ní àyè rẹ̀ wà ẹni ọlẹ́mi rẹ̀ tó pé kò ní ju ẹ̀mí rẹ̀ náà lọ yujahidu fi sabilillahi bi nafsi ẹlòmíì tún wá ní lẹ́yìn pé òun ó fira òun lẹ̀ kódà òun tún ní nǹkan dúkìá tá ń pè ní owó ṣẹ̀rí ò fojú fo eléyìí náà wípé a ah, ṣe ẹbí ẹgbógun kan náà gbogbo yín wá rárá òun ló jẹ́ ọ̀fà tó ṣe pé ní bàbá pín gànímà ọ̀tọ̀ ni pín ẹni tó gun ẹṣin wá ọ̀tọ̀ ni pín ẹni tó rin ẹsẹ̀ wojú ogun òun ni Ibn Umar ń sọ fún wa pé bóòlù anábì máa pín kọ́dà anábì a máa pín lil farasi sàmẹ́yì wọ́n wàá pín sí oríṣi ọ̀nà mẹ́ta bàbá pín sọ́nà mẹ́ta méjì ń bẹ ọmọ jẹ́ ti ẹ̀sìn wọlé rọ́jùlì èèyàn tó wojú ogun mélòó ni sáàmù mélòó ni pín tiẹ̀ ẹ̀yọ̀ kan bí bá bí nísìnyí lámọ́yìn tó gun ẹṣin wá ojú ogun àti làkàṣègbè tó rinṣẹ̀ wá ojú ogun kí ni wọ́n fi yàtọ̀ síra wọn nípìn gànímà ẹni tó gan ṣe ọmọ ẹgbà mélòó mẹ́ta òun ọgbà kan fúnra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ni tó rin ìṣẹ̀wá náà ó ti gba ọ̀kan á wàá fún ní méjì lékún ní tìtorí kíni nítorí ẹ̀sìn rẹ̀ tàbí fi yẹn wínú lil farasi sahmaini wa lirrajuli sahmun eléyìí ni ìpín tá anábùwà muhammad sallallahu alaihi wa sallam pín anábì wo anábì tó ṣe pé la yantiqu anil hawa in huwa illa wahyun yuha. ẹni ó bá jẹ́ mùsùlùmí òdodo tọgbọlọ́wọ́ ọba gbọ́ kọ́gbọ́dọ̀ gbàṣẹ ìtọ́ni láyè kó yé sí làákàyè rẹ̀ débi kọ́ wá pé àá ẹ̀sìn èèyàn ẹ̀sìn ṣe lè wá gba méjì kéèyàn ọgbà kan bí n bá ti ń wí báwọn ọtí takọ ayé al-Qur'an al-Karim ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amra ay yakuna lahumul khiyaratu min amrihim ẹ dákun olùwà ni ma kana kò sí mùmínì lọ́kùnrin wàlá mọ̀mìnà kí ló kù tí ń jẹ́ ìmánì mọ́ lára rẹ̀ ń jẹ́ ọba ti ń gbọ́ ọlọ́run lẹ́nu pé o ti lè pin báyìí nítorí wa ń wí nù máa kánà lè mọ̀mìnì wàlá ìtumọ̀ máa kánà ní pé kò ṣeé gbọ́ kọ̀bálà ká ìmú kọ̀ yẹ ká ríru ẹ̀ lè mọ̀mìnì wàlá lè mọ̀mìnà fẹ́ni ó pèrè ní mọ̀mìnì lọ́kùnrin àbó pèrè ní mọ̀mìnì ní obìnrin kí ni ò sí gbọ́ an yakuna lahumul khiya idha qada Allahu wa rasuluhu amra bọ́lọ́wọ́n àtòjíṣẹ́ rẹ̀ bá ti dájọ́ pé báyìí ni ìlànà o táwọn tún wá máa tún wò pé ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ báyìí làwa fẹ́ ìtumọ̀ eléyìí ni pé bọ́lọ̀ ń bá ní kò tọ́ sí mùmíní àti mùmínà a jẹ́ pé gbogbo ẹni tí irú wa báyìí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ìmánì rẹ̀ ń mi o torúluwa ní mákàánà lè mọ́mìnì wàlá lè mọ́mìnì torí example kan lélẹ́yìí nínú ibi tó ṣe pé ní làákàyè tí wàá lè má gbé àwa lè wò pé ah, bẹ́ẹ̀ ọba tiẹ̀ fún yàn a sì fẹ́ sin nìkan àbí ká fẹ́ sin láàbọ̀ ká sì fẹ́ yàn ní ọ̀kan ẹlẹ́sìn ó sì wá kú mẹ́ta tẹ́ni orin ṣẹ̀wó kọ̀ọ̀kan mákàánà lè mọ́mìnì ولا لمؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة لأمرهم olúwa ọba ọba wa hakim ọba ọ̀jọ̀gbọ́n bó ti pín báyìí ọlọ́run yẹn pín nǹkan tí ò nídìí ìgbà ọkàn pín bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tọlọ́run kan ọlọ́run lòun jìnnà sí eré láìbán wàláhàwà ọ̀pọ̀lọpọ̀ ayé ni mo ta ayé fi eré àti àkàn mọ̀kànṣe bẹ́ẹ̀ ni mọ̀kànṣe wò ní ọlọ́run ní tòun kọ́ òun gbogbo ohun tóun bá ṣe ó nídìí ó ní hekima àmọ́ hekima ọlọ́run ọ̀nà mélòó ló pín sí ọ̀nà méjì ìgbà míì àfihàn wá táwa náà rí i pé áà nítorí tọ́lọ́run fi tó fi ṣe bẹ́ẹ̀ ni ìgbà míì hekima yìí kò ní ṣe kí ni kò ní hàn sáwa ibi tá a ti wá mọ̀ pé ìmọ̀ nìbẹ̀ lára náà ni pé kéèyàn gbà fọlọ́run àti ìtọ́ ọmọdé rẹ̀ àtẹ̀yí tí ọmọ èdè rẹ̀ torí náà mo ní àpèjúwe kan lélẹ́yìí àpèjúwe míì àpèjúwe míì òun lọ̀rọ̀ ogún ọlọ́run ọba ló píngun mùsùlùmí àti mùsùlùmá gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àìpíngun fúnra ẹni kéèyàn tó kú níta ń pè lógún ni tí wọ́n pín lẹ́yìn òkú ọlọ́run wá pín nínú tọ́lọ́run pín tẹ́lòmíì lè máa wò pé ó ṣe pín bẹ́ẹ̀ lizzakari mithlu habbil unsayayi olúwa níbẹ̀ bá bímọ o ọbí ọkùnrin ọbí obìnrin bí wọ́n bá pín nǹkan rẹ lẹ́yìn rẹ o méjì ìlọ́po méjì tí wọ́n fọ́mọ rẹ obìnrin òní kí wọ́n fọkùnrin lizzakari mithlu habbil unsayayi qismatullah ìpín tọ́lọ́nù inú tí mo ní hikima mi yọ hàn sí wa hikima hàn sí wa ń bi eléyìí pé èsè pé ọlọ́run pin bẹ́ẹ̀ inú hikima bẹ̀ ni pé àwa la dàrú àṣìlẹ̀ wa pé nítorí ipá wa da ṣẹ̀rí àrú lọ́nà ibì kan ká wá pàfi ká da gbogbo ẹ̀rú kọ́ bá a bá èyí táwa dàrú òun mọ̀ torí pé ètò tọlọ́run ni pé ìnáwó sí lọ́rùn obìnrin kan mo ti sọ repeatedly bí àti bòmíì náà mo ní bí ọkọ bá tausania tíyàwó sì ṣe kíni tó mílíọ̀nìà kọ́dà bó bílíọ̀nìà ntí ìyá bílíọ̀nìà ọ jẹ tani ọ wa bàbá tausania ni ṣẹ̀rí àtọ́lọ́nu ẹnu ìyá mílíọ̀nìà wa gbọ́dọ̀ pé èdè lòun fẹ́ jẹ tọ́ba pé ọmọ pọkọ tó lè provide pọ̀nmọ́ ni òun fẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́ ń pín lèyí ó ń fẹ́ gbó sáà tí ń mẹ́sàá wàmọ́ni. قدر عليه رزقه فلينفق من من ما آتاه الله ọlọ́run nínú tá a bá fún ọ náà ni inú rẹ̀ ni ó ti ṣe kíni ni ó ti ná má lọ jalè má lọ jẹ gbèsè ètò tọlọ́run ọba nìyẹn ọlọ́run tó wá fi responsibility kalẹ̀ fọkùnrin pé òun ni ó náwó òun ni ó gbọ́ bùkátà kọ́dà bí rẹ̀ lówó jù ìyàwó abdullahi bin mas'ud radiyallahu anhuma ìyàwó rẹ̀ lówó débi kọ́ wá bí ànábì pé òun fẹ́ yọ zaka sóun lè yọ fún ibnu mas'ud ọkọ òun sẹgbọ́tùmọ̀ yìí ń yé ìtumọ̀ ẹni pé òun èsẹ̀ gbẹ rẹ̀ níbi owó àmọ́ ibnu mas'ud ò ní pé ìwọ ni ọlọ́gbọ́ bùkátà ara rẹ̀ kálá àtòun àtàwọn ọmọ ta ní gbọ́ bùkátà wọn abdullahi bin mas'ud náà lóbìnrin yìí rí pé ah, ẹjẹ ràn yín lọ́wọ́ amẹ́jẹ́ ń lọ bí anabi náà o sallallahu alayhi wa sallam gbogbo obìnrin dáadáa ìlówójọkọ ẹni ló yẹ ṣe láńsẹ̀sì ká máa wá gbéraga kátó ẹ̀ tó kan Ibn Mas'ud ìyá ńlá wa Khadija radiyallahu ta'ala anha àbí ẹni tó gba nẹ́bì ṣiṣẹ́ rí sallallahu alayhi wa ó sì gbára tó díyàwó rẹ̀ ó sì dúró ń pò pé ọkọ mi ni radiyallahu ta'ala anha òun là á fi ń pẹ́ radiyallahu anha fún Khadija dòní gbogbo obìnrin tó bá fẹ́ jọrú Khadija yìí òun lóbìnrin rẹ o àmọ́ntà fi yà lọ bẹ̀ yẹn ni pé inú hikima tó hàn bọ́lọ̀ ti pín bẹ̀ ń òun ni pé bí ẹ bá ṣe pé báwa ti dàrú pé ntọ́kùnrin bá lè ṣe obìnrin náà lè ṣe kíni ó lè ṣe àbó lè ṣe jù bẹ́ẹ̀ lọ bilmunasaba lánàá yìí ni ń wo kinní kan nínú tẹlifíṣàn programu kan lédè òyìnbó ni àwọn tí èsè mùsùlùmí gan obìnrin kan náà àwọn tẹnu wọn máa mú fèrèfèrè gbé gbogbo ẹ gbọ́dọ̀ jẹ déédéé arákùnrin yìí wá bí lálẹ́ àná yìí pé lẹ́kọ̀ọ́ táwọn wà yìí lẹ́kọ̀ọ́ wọn wà pé àwọn tí máa ti ọmọ láńké <laughs> ẹ̀yin obìnrin ọ̀pọ̀ ń bẹ̀ wọn ò rí kẹ́ ẹ pariwo rí pé wọ́n yàn yín jẹ ó kẹ́yìn náà ó kẹjọ jẹ déédéé bí ọlẹ́lẹ́yìn ò yàtọ̀ kí ló kí ẹ̀ẹ́n torí bọ́lọ́run tí máa tú àṣírí ẹni tí ọba gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu nù torí pé olúwa ọba tó tó kìí ṣe kọ́lọ́run ìsìláàmù lọ́pọ̀nbìn ilé ká lọ wo náà tàn obìnrin tí wọ́n jẹ mógún kí ìsìláàmù tó dé wọn ìpíngun fóbìnrin tòun ti bá sì ti ń sọ̀rọ̀ nàìjíríà tá a wà lónìí iná àwọn ẹ̀yà kan ń bẹ tí ìpíngun fóbìnrin náà di sìn irú wọn náà wọn ó sì tún máa pé ọ̀jọ̀gbọ́n làwọn ni wọ́n máa pé ìsìláàmù ṣe fóbìnrin láàbọ̀ ẹ̀yìn tẹ̀ fún ní nǹkan kan kódà ní òfin òyìnbó òfin òyìnbó ni pé gbogbo ní téèyàn ní ó lè kọ́ pé ẹ lọ́ọ́ kó síbi wọ́n ti ń tọ́jú ajá ẹnìkan òfin ìkùn ní mú pé èsì tó fáwọn ọmọ rẹ̀ islam wa tún pín ó pín tó obìnrin ó pín tó ọkùnrin ẹ dákun sọ tọ́ sẹ́ni tí tóun ní wọn kó gbogbo nǹkan bọ́ bá wò kó fájá kọ́mọ pé islam ṣe fẹ́ nìkan láàbọ̀ ó ṣe fẹ́ nìkan lọ́kàn bọ̀tà ń so léyìí nítorí ọmọ mùsùlùmí tí ọba gba ṣètọ́ni láyè kó yé sí làákàyè rẹ̀ torí pé ó léwu àwọn nǹkan kan bẹ tí ń ṣẹlẹ̀ láyé lónìí káyà lọ bẹ̀ ẹlòmí ọmọ sọ wọn wàá rò pa bí ọ̀rọ̀ gidi ni bẹ ọ̀rọ̀ àwọn ọ̀tá ìsìláàmù ni gbogbo ẹni tí ń bá ń pé ìmọ̀mú Bukhari ọmọ àbí àdísù kan bẹnu sọ ìlú Bukhari ìwọ́kọ́ lọ̀rọ̀ yín àwọn mùtáṣíríkù ní máa sọrú ẹ̀ àwọn tá ń pè ní kíni orientalist àwọn ní sọrú ẹ̀ béèyàn bá wá rí tíra kan tó ṣèṣì rí tíra kan tí wọ́n kọrú ẹ̀ síbẹ̀ bọ́ bá nímọ̀ téèyàn fi ń wọn gidi àtẹ̀yí tí èsè gidi yọ mọ̀ pé ilé ìkí wọn máa wí ń wá sí táwọn mùsùlùmí jókòó pa àwọn fẹ́ gbọ́rọ̀ lọ kìí sọ̀rọ̀ wá sí kìí ṣe gíní kìí sọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ àwọn gozeir Yusuf Saf Karl Brockleman Philip Hitti àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ àwọn làwọn máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àwọn lọ kéwú torí pé àádá ìsìláàmù lóru mọ́ wọn lójú àwọn là ń pè ní orí ẹ̀ǹtàlẹ̀ wọ́n ti ké bàbá wa rí bẹ́yàn bá wá ṣèṣì stọ́mbù lórí irú nǹkan báyà borí tíra wa ní eléyìí náà àmọ́ wa wí wàláì kì sọ̀rọ̀ wá sí torí pé kì sọ̀rọ̀ kíni kì sọ̀rọ̀ àwọn mùsùlùmí lélẹ́yìí àwọn mùsítẹ́ṣíríkù àbáwọn tó kéwú lọ́dọ̀ wọn àbí tó kàwé lọ́dọ̀ wọn àwọn máa wírù nǹkan báyìí torí náà ẹ̀ẹ́n tí mo fi yà lọ́bẹ̀ yín bọ́lá sọ̀rọ̀ dé òun ni pé kọ́sìmọ̀ ọlọ́run ìpín tọlọ́run tó bá pín gẹ́gẹ́ bó ti pín yàn yín pé kẹlẹ́sìn ọgbà mẹ́ta kẹ́ni tí ó rin ìṣẹ̀wójú ogun kó ṣe kíni ọgbà kan bẹ́ẹ̀ náà ló pín bíi ti ogun ọlọ́mọ obìnrin kọ́ gba ìdajì ńtọ́ ọmọ ọkùnrin bá gbà bẹ́yẹn bá jẹ́ mùmínì òdodo ma kana li mu'minin wala li mu'minatin idha qada Allahu wa rasuluhu amra an yakuna lahumul khiyaratu min amri. bàbá wa gbọ́ táwọn kan ń wí nǹkan míì àbá kà ń bì kan èbó lèèyàn fi kà á ní lárúbáwá lèèyàn fi kà á ní gbogbo àwọn tí mo dákọ̀ yìí wọ́n gbọ́ lárúbáwá wọ́n mọ̀ kéwú àwọn gbọ́ zèhérì nǹkan kan ọlọ́run kọ́ mọ́ sọ́ọ̀yàn nù ni bẹ́ẹ̀ yóò sì mọ gbogbo eléyìí àti sọ́ọ́rí yorùbá tẹ̀mí pẹ̀lú ìjọ ń sọ lẹ́nu yìí táǹkọ́ túmọ̀ alukurani ìṣèdè yorùbá referent ms cole ẹ̀mọ̀tí jẹ́ referendi referendi lọ kéwú kọ́ mọ́ alukurani nítorí tọ́lọ́hún àbí àbí a tu fún yín lọ́nà tí yóò fi dàrú mọ́ yín lọ́wọ́ torí náà ẹni tí ó ti ó fọ́ọ̀lù sínú irú nǹkan báyìí kó péré padà gbogbo ẹni tí ò tí ì gbin sírú ọ̀fìn báyìí kóun náà mọ ò kìí ṣe gbogbo tí wọ́n bá kọ pẹ̀lú àléébù bá ta sa òun lọ́rọ̀ ọlọ́run o àti tànẹ́bùà Muhammad sallallahu alayhi wa sallam èèyàn sì mọ irú ọ̀rọ̀ tá a nígbà yẹn bá láwọn wá gbọ́ wá sí kọ́ ẹgbẹ́ ta sọ wá sí ni pé nu Buhari yẹn wàláyé ọlọ́mọdé yẹn ọ̀rá padà sí ìlú ẹ gbọ́ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ọlọ́nkọ́mọ́sá fọ̀nà mọ̀ wá ọlọ́nkọ́mọ́já wa náà sọnù o torí náà ká padà sórí hadithu lilfarasi sahmayni walirrajuli sahmu. fún àǹfààní àwa ọmọkéwu sẹ́rí gbogbo ohun tí wọ́n sì ń wí yìí ọlọ́run ti bá wa múnú àwọn tí wọ́n kàwé lọ́dọ̀ àwọn orientalist wọ̀nyí ọ̀rọ̀ ń tí èso ọ̀rọ̀ ogún ọdún ọgbọ̀n ọdún ọ̀dọ̀ wọn làwọn ti lọ́ọ́ kàwé àwọn wá ka tán àmọ́ nǹkan bẹ lára ìmọ̀dá ìmọ̀ qala Allahu qala rasuluhu sallallahu alaihi wasallam ń bẹ lára àwọn fúnra wọn ni wọ́n ń kọ́kọ́ ń tapọ̀ àwọn ọ̀gá wọn wọ̀nyí pé ìrọ̀lẹ̀ pààyàn bẹ́ẹ̀ kò rí ìrọ̀lẹ̀ pa ìdàpọ̀ àwọn méjì ẹlẹ gbogbo wọn bẹ́ẹ̀ ẹlẹ rí nínú àwọn tí wọ́n kọ́ ẹnìkan ti kú ẹnìkan sì wà láyé nínú àwọn tọ́lọ̀ ń lò gbogbo rọ mùsàṣíríkù tí wọ́n ti já ẹnìkan ṣẹ̀ṣẹ̀ máa wá kàkan lónìí máa wá kọ̀ọ̀kọ̀ bá mu bẹ́ẹ̀ yẹn bá lọ wá àwọn kìtàbá àti nǹkan kíkọ àwọn àfáà méjì òǹwé ni wọ́n àfáà tún ni wọ́n Professor Muhammad Al-Azami Muhammad Al-Azami wọ́n sì wé tọ́ pọ̀ ẹ̀ ní ọba fẹ́ lọ wo lédè òyìnbó M.M. Azami bí wọ́n sì máa kọ̀ọ̀kan M.M azami a-z-a-m-i ọmọ india ni wọ́n nípìlẹ̀ bàbá yìí ni wọ́n kọ nù ìwé wọn uh, inú àwọn ìwé wọn pọ̀ tí wọ́n ṣe wọ́n kọ síbẹ̀ pé ní àwọn dedicate ìwé yìí fún bàbá àwọn tó change course àwọn kò ní mathematics sí ilmi al-hadith torí pé máàkì làwọn rí ìdí tẹ́lẹ̀ bàbá yìí ló ní lọ́ọ́ kéwú lọ́ọ́ ka hadithi mo léèyàn méjì ní dáko àbí professor emil azọ ẹnì kejì ti ṣaláìsí rahimahullahu ta'ala dr muhammad mahar mahar ali muhammad mahar ali ọmọ bangladesh làwọn rahimahullahu ta'ala àwọn náà kú ní london bí ọdún ó ti tó mẹ́wàá báyìí mo mọ àwọn dáadáa professor mahar ali rahimahullahu ta'ala. àwọn ni wọ́n ṣe ìwé tí wọ́n pè ní sírọ́tù nàbí and the orientalist sírọ́tù nàbí yìí and the orientalist kéèyàn ọlọ́ọ̀ka gbogbo ránran yìí làwọn ti tó àṣírí rẹ̀ ń bẹ̀ pé ọ̀rọ̀ tọlọ́run àti tànẹ́bì kọ́ yìí o torí náà kọ́sàmà fi náfìlì lè fárasí sàmẹ́yìn bẹ́ẹ̀ náà ni àpèjúwe kejì tá a mú wa òun ní pọ̀ ọ̀rọ̀ mìíràsù àwa ní ọ̀rọ̀ ti mìíràsù nínú àwọn tí hekima rẹ̀ ṣe kíni tí hekima rẹ̀ tiẹ̀ hàn sí wa torí pé ní olúwa tó pin bẹ́ẹ̀ òun náà ló pin pé a náwó àti lórí ìyàwó àti lórí àwọn ọmọ ọrùn ta lọ́wà nítorí pé àwa wá dàrú èyí wọn wá pé ká wá náà fi ká da gbogbo òfin ọlọ́run tó kù náà rúkọ́ bàbá kọ́ba àbẹ́yìí táwa dàrú mu torí pé gbogbo àwọn tẹ́ bá wíwọ́n yẹn níjọ́ òun nu obìnrin gan nísìnyí mójú tó lé ju ń ṣe náwó gan ju ọkùnrin lọ <laughs> ọlọ́run ló tó bẹ́ àbẹ́yìí sọ́wọ́ abálaka ìmúká pé ńgbà táwa ti dàrú ń bẹ̀rùn ọlọ́run ọ̀fẹ́ ọkọ̀ àdélé iná rú kọ́ba àbá kọ́ba àbá tiwa ta dàrú mu bẹ́yìn bá ń wí bẹ́ẹ̀ àwọn ò wí bẹ́ẹ̀ o mùsùlùmí tó bá sì máa ń ti ń ṣe kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ wíru rẹ̀ ọlọ́nkọ́ mọ́ṣá àṣàlékún mọ̀nà fún wa o. alimami al-Bukhari rahimahullahu ta'ala gbogbo àfa alágbàáyé àtàfó súnná àtàfó bídíà kò sí èyí tí ó gbà pa àfa alimami Bukhari àwọn tí ó gbà òun làwọn tí mo wí òun bí wọn bá ń sọ̀rọ̀ wọn kọ́ mọ̀rú ọ̀rọ̀ àwọn tí tóun sọ àtàfá súnná àtàfà àgbédíà gbogbo wọn panupọ̀ lórí pé àsọ́hù kìtàbín báàdà kìtàbíllahi sọ̀híhù bukhari tíra tó lálàáfíà jù lẹ́yìn al-Qur'an al-Karim òní sọ̀hí bukhari ní gbogbo ayé kọ́ra ń lu wa ta wà yìí náà ta ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí rí torí pé ní wọ́n bá láwọn kan ta ọkà àgbàlagbà àwọn ní <laughs> àgbàlagbà àwọn àgbàlagbà ilé náà ta kò tó ráwà ọ̀gbọ́rú eléyìí rí ọlọ́run kọ́ mọ́sá àsàmọ́nà wa o hadith wa ẹlẹ́ẹ̀kejì lónìí. وعنه أن رسول الله صلى الله عليه وسلم كان يفضل بعض من يبعث من السرايا لأنفسهم خاء وصاء سوى عامة الجيش. نعم سيأتي فو حديث يو أبي؟ نو حديث أبي موسى لو تلمبي من حمل علينا السلاح فليس منا òun lẹ́lẹ́kẹta mẹ́ tọ́ ìbẹ́ka náà. ọ̀ náà mo ti rí náà. وعنه أن رسول الله صلى الله عليه وسلم كان يفضل بعض من يبعث من السرايا لأنفسهم خاصة سوى عامة الجيش سوى قسم عامة الجيش إلينا nínú ìdájọ́ ṣẹ̀ríà ń pa bó láti pín ohun tí àwọn mùsùlùmí bá rí lọ́rọ̀ lójú ogun ara ẹ̀ náà lélẹ́yìn náà wọ́n lànà bu muhammad sallallahu alayhi wa sallam kánà yóò náà fìlú báwọn bọ́ máa ń yẹ báwọn sòfin sọ̀rọ̀ yàlẹ̀ àǹfọ̀sì nǹkan síwá kọ́sùmí àmàtìl jaysh àsàrọ̀yà ohun tá ń pè ní sàríyà tí jámù rẹ̀ ń jẹ́ sàráyà òun ni pé bí wọ́n bá gbogbo mùsùlùmí bá jáde lójú ogun ẹ mọ̀ pé gbogbo wọn wà lójú ogun ni àti ìwá rí àwọn tí àjọ ń jà lójú ogun àwa gbúrò pé a lọ́nà bíi báyìí o bóyá àwọn kan náà tún fẹ́ wọ́n lè wọ́n lè wọ́n lè wọ́n lè kó mùsí bàbá mùsùlùmí ọwọ́ anídi ká mú nínú kíni nínú gbogbo jẹ́ìṣùl ìsìláàmì tó lójú ogun pé lamẹ́yìn lamẹ́yìn lamẹ́yìn káwa rán àwọn yìí pé ìgbà ọ̀nà bíi báyìí ni kẹ́yìn ọ̀tọ̀ lọ́wọ́ bí àwọn náà bá lọ kí ni wọ́n ṣe bí wọ́n bá padà dé wọ́n padà wá darapọ̀ mọ́ gbogbo ọmọ ogun mùsùlùmí tó jáde nítorí ogun tí wọ́n torí ẹ̀ jáde kò di lọ́wọ́ pé ìbáwà ah, ti lọ ọ̀nà bí báyìí náà wọn àlà nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam arẹ́lẹ́ iná ó tún kún ta àti wí tẹ́lẹ̀ pé kọba níyàn jẹ́ kò sì bá jihad jẹ́ kí wọ́n wí fún yàn pé ah, bọ́ba rí kùránì yìí ka o àáfọ̀n ní nǹkan báyìí àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam irú àwọn tó bá lọ bẹ́ẹ̀ síwá kọ́sìmì amatil jaysh apart from pé wọ́n lẹ́tọ̀ọ́ sí gbogbo ntí gbogbo ọmọ ogun tó jáde náà ó pín ní tí wọ́n bá rí kana yunaffilu ba'd man yab'athu fi saraya ànábì àtúmọ̀ dá wọn fún ní nǹkan míì ní ẹnì àmọ́ dá wọn fún ní nǹkan míì ní ẹnì irú eléyìí tó tún jọba yìí náà àti ka hadith yẹn bí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní pé man qatala qatilan falahu salabu man qatala qatilan falahu man qatala qatilan lahu alayhi bayyina falahu salabu inú ta anabi sallallahu alaihi wa sallam fi encourage wọn lójú ogun jọ kan ni pé ẹni ó òun àtẹnìkan wọ̀ ya jà lójú ogun ọba ìpọ́wọ́ tiẹ̀ lọ́ba tó dínkù ní àwọn ọta wa ni gbogbo ń ti ń bẹ lára rẹ ní nǹkan ìjà ìwọ ní kò ní ti gbogbo owó pín man nkọtala qatilan lahu alayhi bayyina falahu salabu gbogbo eléyìí ń túmọ̀ pé ní èyí ń gbogbo báwọn ọba àníyàn yàn jẹ́ àmọ́ kò ní jẹ́ pé nítorí ẹ̀ lèèyàn fi jáde kó lé jẹ́ pé وغير ذلك نعم وعن أبي موسى عبد الله بن قيس عن النبي صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا من حمل علينا السلاح فليس منا inú àwọn ẹ̀kọ́ ńlá ńlá tí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam kọ́ wa nípa pé àwùjọ mùsùlùmí bó ti yẹ ká máa gbé ǹjẹ́ àyè ń bẹ láti máa fara nira ẹni láwùjọ mùsùlùmí àbá gbọ́dọ̀ máa gbé nígbè àlàáfíà ààrẹ ilé ìlà nẹ́bí sọ̀rọ̀ sọ́lá ń fi ní man hamila alayna silah gbogbo ẹni ó bá fi lè dìde tó gbé nǹkan ogun takò wá nílùú mùsùlùmí sẹ́ gbogbo òdí tí ó lóhùn rí awárí ìyìnbọn fún mùsùlùmí àbódì nǹkan mẹ́ra lọ mọ́sálásí àwọn mùsùlùmí anábì ní man hamala alayna as-silah gbogbo ẹni ó bá gbé nǹkan ẹ̀jà tẹ́ takò wá falaysa kìí sára wa mọ́ o ò lè máa pé ara wa ni ọ́ mùsùlùmí ni ọ́ kò ipá wa náà lọ́wọ́ àtún dájú ìbọn kọ lọ́ọ́ dájú dàkọ man hamala alayna as فليس منا إلينا نعم بأنه إلى النبوة محمد صلى الله عليه وسلم نعم وعنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل شجاعة نعم وقال ويقاتل رياء نعم هل ذلك في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا alhamdulilayi ọlọ́run san alimami makidisi lẹ́sàn dáadáa àdìsí ni ó jẹ ká tún bọ̀ gbọ́n tá a ti ń wí bọ̀ yé o kọ̀ bà níyàn jẹ́ kọ̀ bà níyàn jẹ́ ńgbóló ti lè bà níyàn jẹ́ àdìsí òun ni o òun ni pé kí ló mú ọ jáde gan lé lójú ọ̀nà tọ́lọ́hún kí ló mú ọ lọ bí musabakọ̀ hifzi alqur'an ṣètòrí mọ́tò ni àbí nítorí pé ah, wọ́n ní bẹ́yìn bá ṣe mùsábàkọ̀ yìí kò ní gbàgbé kò ní gbàgbé tó ti ha ah, wọ́n ní wá wá hadith ah, èmi náà fẹ́ kí n ha hadith ọgọ́rùn-ún àmọ́ wọ́n ní kọ́dẹ̀ ní ọba ha yọ gbà nǹkan báyìí kí làníyàn rẹ tó fi lọ́ọ́ ha eléyìí ni ìdáhùn sí gbogbo ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí hadithu al-ash'ari radiyallahu ta'ala anhu qala سئل رسول الله صلى الله عليه وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية آه ويقاتل رياحة أي ذلك في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قتل من قاتل من قاتل لتكون كلمة الله العليا فهو في سبيل الله wọ́n bi anabuwa muhammad sallallahu alaihi wa sallam pé n táwọn èèyàn máa torí ẹ̀ tá a fi rí wọn lójú ogun oríṣiríṣi àníyàn ni gbogbo ẹni tá bá bá ní jihadu ìmọ̀ jihadu ẹ̀mí àbí jihadu dúkìá torí pé a ti sọ fúnra wa pé béèyàn ti fẹ̀mí rẹ̀ jagun sójú ọ̀nà tọ́lọ́hún ló lè fi kíni jagun ó lè fi dúkìá rẹ̀ náà jagun náà bá pè ọ́ pé owó la ní ìdìjà kọ́ ẹ̀yin ẹ̀ mówó wá ní jihadu kan náà nu. No gbogbo eléyìí àníyàn wo lèyàn torí ẹ̀ ṣe jihadu òun ni ó dè támì kí lèyàn gbà lọ́dọ̀ ọlọ́run o wọ́n bí anabi sallallahu alaihi wasallam wọ́n ní àní rajuli yuqatilu shaja'atan ẹnìkan jáde ó jihadu lójú ọ̀nà tọ́lọ́run lójú ogun ní ní tá a máa fi ẹ̀mí jà kí ló wá mú wá ni pé a ah, kí wọ́n gbà pọ́kùnrin làwa náà. kí wọ́n gbà pé ọkùnrin ṣàjá àtàn gbogbo ohun tó mọ̀ọ́n jáde ni pé mọ́ kí lẹ ọlọ́run wí kí lẹ ọlọ́run ò wí àní kí wọ́n káwọn aráàlú wọn gbà àbí wọ́n tí ọ̀náwó sójú ọ̀nà tọ́lọ́run tọ́lọ́run ṣe jihadu náà kí á lámẹ́yìn ọgbọ́dọ̀ gbà páwé sẹgbẹ́ rẹ̀ ṣàjá àtàn wọ́n bí anabi sọ̀rọ̀ sọ́lá ń pé ǹjẹ́rú ẹni bẹ́ẹ̀ fi sabilillah tẹ́jọ́ lójú ọ̀nà tọ́lọ́nu wa yuqatilu hamiyya wọ́n láwọn ẹlòmíín bẹ tó ṣe pé ń táwọn torí ẹ̀ wogun ni pé a ẹ̀gbin <laughs> àwọn mọ̀lẹ́bí àwọn ìdílé àwọn àwọn ilẹ̀ ẹni wọ́n bá torí ẹ̀ lójú ogun torí pé ni a àwọn láti dọ́ láti dáadáa àwọn mọ̀lẹ́bí tí wọ́n ṣẹgbẹ́ wọn àwọ̀ fi sabilillah sẹ́yìn náà ojú ọ̀nà tọ́lọ́run ní jagun sí náà. wa yuqatilu riyaha riyaha ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ń jagun tó jáde fil jihad tó ṣe pé tóun torí ẹ̀ jáde ní kárí mi kí wọ́n mọ̀ pé mi náà wà ń bẹ́ẹ̀ ìmọ̀ ogun tẹ̀mí àbógun ti kíni àbógun dúkìá tó ṣe pé ọlọ́run tó ò lè parọ́ fún ọmọ tí ń bẹ ní ẹ̀mí rẹ wọ́n bí ànábì pé ẹni ó jáde tí ń jagun àbí tí ń náwó sójú ọ̀nà tọlọ́run ojú ọ̀nà tọlọ́run ni o àmá níyàn rẹ̀ ní kíni ríà kárí mi àhúwà fi sabilillah ǹjẹ́ ń jagun sójú ọ̀nà tọlọ́run bí ǹjẹ́ ń náwó sójú ọ̀nà tọlọ́run bí فقال رسول الله صلى الله عليه وسلم ni o gbogbo tí wọ́n kàkalẹ̀ yìí ẹgbẹ́ kí lànà bíbí dáhùn man qatala litakuna kalimatullahi hiya al-ulya wa huwa fi sabilillah fọ́múlà kan náà ni gbogbo ẹni tó bá ṣe pọ́lọ̀ ń wo àníyàn rẹ̀ tẹ náwó àbí tẹ náà ẹ̀mí rẹ̀ sójú ọ̀nà tọ́lọ́hún òun ni litakuna kalimatullahi hiya al-ulya pé ọ̀rọ̀ tọlọ́n ni kó borí ẹ̀sìn tọlọ́n ni kó lékè ìtumọ̀ kalimatullahi hiya al-ulya a ìsìláàmù nìyà jẹ tó báyìí kí lèmi wá kí ni ń dúró sí litakuna kalimatullahi hiya anabila ni tí yóò nìkan bá ń bẹ lánìyẹn òun ni kíni wa huwa fi sabilillah òun lọ jagun sójú ọ̀nà àtọ́lọ́run ìtumọ̀ eléyìí lọ́dọ̀ àwọn onímọ̀ nínú táwọn àlùfáà ń pè ní mafhumul mukhalafa bá nẹ́bí bá ní gbogbo àwọn tẹ kàkalẹ̀ yìí o ẹni tó ṣe nǹkan báyìí lọ jagun sójú ọ̀nà àtọ́lọ́run tó ṣẹ̀ṣẹ̀ nídìí ká máa bì ànẹ́bí pé àléyìí tá a wílẹ̀ kan òun bó ń tiẹ̀ ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn tẹ kà wọn o tí wọn ò bá ti níwà níyàn yìí wọn ò sí lójú ọ̀nà kínní wọn sí lójú ọ̀nà tọlọ́run àwọn wo ẹni tí ń jagun ṣàjá àtàn torí kí wọ́n bá a mọ̀ pé mo lágbára ẹni tí ń jagun hamiya pé mọ̀lẹ́bí wa àbílù wa àbẹ́ni tí ń jagun ríyá à kárí mi kọ̀sọ́ kan nínú wọn tó wà fi sabilillah àmẹ́ni tó bá jagun torí ti pé kí ni litakuna kalimatullahi hiya al-ulya fa huwa fi sabilillah ṣáàtì parí báàbù ní tí mo jẹ́ ká rọ́ọ̀ṣẹ̀ náà ẹ jẹ́ ká dó báyìí náà insha allah ta'ala ńgbà mi ta bá tún jòkó pẹ̀lú ògùn ọlọ́run ó sì ṣe kọjá jọ́ mẹ́jọ náà ní ibn allah ta'ala lẹ́ parí àbí ok ala kulli ọlọ́run ọjà lẹ́mí àtàláfíà bí ọba yóò jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lórí kìtàbù ọ̀rọ̀ nípa ìbọ́kùn lọ́rùn ẹrú àtàwọn àdájọ́ tó rò pọ̀ mọ́ nínú ṣẹ̀ríà ìsìlámù òun ni kìtáàbù tuntun àti parí kìtáàbù jihad báyìí kọ́lọ́n kọ́ mọ́sà san alimami makidisi lẹ́sàn dáadáa ohun tí mò ń tí wọ́n wí fún mi ni pé lọ́jọ́ méje àtọjọ́ mẹ́jọ sátọ̀dẹ̀ àti sànńdẹ̀ tí ń bọ̀ ẹ̀ńtọ́lọ̀ ń bá fún láyé mọ̀lítàkọ̀ ọdọọdún ìpàdé àwọn onímọ̀ tá a máa ṣe lọ́dọọdún ní mọ́sálásí wa ní táǹkẹ̀ òní ọ̀wáyé Eh, pàtàkì jùlọ gbogbo àwa tí a bá eh, eh, ta nídìí irun tí wọ́n fẹ́ bá wa sọ lọ́dún gbogbo wa náà láà nídìí ẹ̀ àmẹ́lòmíì lè máa wò pé èmi ò mọ wọ́n ti ń tẹ kọ̀ǹpútà bèlè ntí a fẹ́ sọ lọ́dún yìí ni pé gbogbo àwọn kọ̀ǹpútà nǹkan nǹkan yìí handset yìí èyí tẹ́yìn ó fi máa fi dáràn tó lè fi wà àlìjẹ́nà bó o ló ṣe fà wọn kínní ìwọ àlìjẹ́nà tó máa fi wọ́n pa àwọn èèyàn sójú ọ̀nà tọ̀lọ́hùn. Eh, the use of ICT lójú ọ̀nà ad-da'wa ila Allah azza wa jalla o pé eléyìí ni wọ́n ń wo pé lè fún wa àti ìṣẹ̀dáru ṣùgbọ́n mẹ́jọ but mahama yẹkùn gbogbo ìtọ́lọ̀ ń bá kádàrà ń bẹ ìmọ̀ ọjọ́ mẹ́jọ àbí ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lórí kìtàbù al-itqi òun láti bẹ̀rẹ̀ dárúsù insha allahu ta'ala hada wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in bóyá béèrè kan àbí méjì sọ wà lọ́dọ̀ àwọn obìnrin náà. ok naam ìrọ́jọ́ ti lọ naam alẹ́ ẹ̀júzú ṣé lárúbá alẹ́ ni òun ni <laughs> torí lárúbá ló fi kọ́ ṣé lárúbá náà ní ká fi dáhùn. <laughs> ẹni yìí ní ìjọ lẹ́tọ̀ọ́ bá ń kírun kó fi ọwọ́ ọwọ́ rẹ̀ yìí kó fi lélẹ̀ kó tó kan orúnkún àbí orúnkún rẹ̀ yìí wàmàl wàmàl awwal yarfa inda gbẹ́lẹ̀ ẹlẹ́kejì yìí ok ala kulli hal yìí náà ti tó lónìí tọrọjọ́ ti lọ mas'ala yìí nínú kí n tó dáhùn rẹ̀ yóò ní di ọ̀rọ̀ àkọ́sọ nínú tí mo máa ń kì wá ń lọ pé kò yẹ ká máa jà sí tí ń sìn wá ń da mọ́sálásí rú lónìí as-salatu khairu minan nawmi ìrun àkọ́kọ́ ni àbí ìrun ẹ̀kejì irú ẹ̀ náà lélẹ́yìí náà létí torí pé ní khìláàfù tí ń bẹ láàrin àwọn khìláàfù túmọ̀ ẹ̀ ni pé ìbò làwọn àgbàlagbà máa pé ìfìmọ̀ hàn rẹ ni ìfi ìmọ̀ hàn ara ẹni tí ń bẹ láàrin àwọn onímọ̀ kò bẹ̀rẹ̀ lónìí tiwa yìí kò sì lè parí kò sí kí ni kìí ṣe pé àwa ńgbà táwa ṣẹ̀ṣẹ̀ mo rò pé problem wa ni pé ńgbà táwa bá ṣẹ̀ṣẹ̀ rí tíra láwa rò pé àbáwa la ṣẹ̀ṣẹ̀ ṣe discovery ńláńlá kan tí ẹnìkan ò tẹ́lẹ̀ ní tó ṣe pé ní ní tó ju ẹgbẹ̀rún ọdún la àbí tó súnmọ́ bẹ́ẹ̀ nírú àwọn mọ̀sáìlú báyìí ti wà nílẹ̀ eléyìí tá a béèrè yìí hadith anabu muhammad sallallahu alaihi wa sallam amọ̀pá anabi ò ní sọ ọ̀rọ̀ kọ́ takora wọn but táwọn èèyàn bá ń gba hadith wa mo máa ń fi wé ntí ń ṣẹlẹ̀ láàrin wa ń jòkó lọ́pọ̀lọpọ̀ pé bẹ́ẹ̀ ni n bá dìde kó n bí nísìnyí bí wọ́n bá bí ẹnìkan gbà tí ó fi rìn déta mọ́ ń bẹ̀ ń pé kí ni wọ́n wí ń dárí sùn lónìí bí wọ́n bá bí ẹ̀yin mẹ́ta tí èsì pẹ́ ká kalẹ̀ sí nǹkan kan náà lẹ́wì ọ̀rọ̀ yóò ní yàtọ̀ n ti ń ṣẹlẹ̀ nu òun làwọn àpá aládìísì fi wá gbófin kalẹ̀ pé ẹni abá ti mọ̀ kó kùrọ̀ lòun ẹ̀yọ̀ tiẹ̀ kó mẹ́ ẹni abá ti mọ̀ pé bọ́ bá ha kan yọ gbà bọ́ bá ha méjì yọ gbàgbé ọ̀kan ẹ̀yọ̀ tiẹ̀ kó mẹ́ hadithu yìí hadithu kan náà lànàbí wí sallallahu alayhi wa sallam ànàbí ni bẹ́yẹn bá wà lórí ìrun o kọ́ má máa lọlẹ̀ bí ìgbà tí kíni bí ìgbà tí rànkúnmi máa ṣe lọ ilẹ̀ lórí ìrun kọ́ má máa lọlẹ̀ bí kíni bí rànkúnmi tí máa lọlẹ̀ lórí ìrun bó wá ní kọ́ lọlẹ̀ sígà méjì làwọn tó wá gba hadith yìí wá fi gba èyí tó parí rẹ̀ yìí nínú sígà kan ni pé kọ́mọ lọlẹ̀ bí rànkúnmí tí máa lọlẹ̀ o bí ọba wa lọlẹ̀ ọwọ́ rẹ̀ ni kí ó ti síwájú kó tó kan orúnkún rẹ̀ nínú rìwáyà míì orúnkún rẹ̀ ni kó ti síwájú kó tó kan kíni kó tó kan ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ ọ̀kan lànàbí wínú méjèèjì sallallahu alaihi wasallam eléyìí nítorí ńgbà tí ẹ ti dáyé fáwọn èèyàn ń wíwí kú ìsádìísí ànábì yìí ó ní ìdíkà sàlàyé rẹ̀ wọ́n má tún gbáyàn ọmọ gbára dáhùn wí náà nù àmọ́ náà àwọn àlùfáà wọ̀nyí òun ló gbé wọn débi pé wọn ò ní hun lórí bọ́bá pé ní tóun rántí nù yọ ọkọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ ni ipe a ètè mìíràn ti ta nẹ́bi wí o òun ni kíni kó ti ọwọ́ rẹ̀ síwájú kó tó kan ẹsẹ̀ rẹ̀ a èmi ọ̀ràn ti báwọn èyí tè mìíràn ti ni kíni ipe kó ti ẹsẹ̀ rẹ̀ òun ọ̀jà wa lónìí táwọn ó pè é sébi wọ́n ti gbọ́ ọ̀nù àbá pa àbá pẹ̀lẹ́ rẹ̀ pé báyìí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà lànẹ́bi ó wí bẹ́ẹ̀ náà lọ́ gbọ́dọ̀ wí ẹlòmíràn mọ̀ pé bẹ́ẹ̀ náà wọ́n gbọ́dọ̀ wí àwọn èsè báwọn ntọ́ fà á nìyẹn ẹ jẹ́ mẹ́rà pẹ̀lú èmi wá hadith abi jahmin radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam ní law ya'lam al-maru bayna yadayi al-musalli lakana an yakifa arba'in lakana an yakifa khayran lahu bọ́bá ẹgbẹ́ ni tí kàn máa kùfìrí gba wájú ẹni tí ń kírun ma ọ̀ràn tóun ń dá ni kó dúó for forty kò bá dáa fún kó dúó for kíni for forty kò bá ṣe kíni síbẹ̀ lànẹ́bí wí bẹ́ẹ̀ ká ànẹ́bí wí ànẹ́bí qualify forty yìí sallallahu alaihi wasallam àmọ́ Abu Jahmi ọlọ́dẹ́lẹ́bù kan tó wọ̀n rántí mọ́ àkọọ́lẹ̀ yawman aw hausana gẹ́gẹ́ bí ọmọ èèyàn mo padà gbàgbé bóyá arúgbà yín náà yawma lànàbí forty days àbí arúgbà yín náà ṣahara àbí kíní forty months àbí arúgbà yín náà gbogbo ẹ̀ náà ló sì possible ká ànábì owí ẹ̀rí bí èmi rántí rẹ̀ dé yìí o ibi èmi ọkọ̀ fún yín nù gbogbo àwọn tí wọ́n ń gbà lọ́dọ̀ tiẹ̀ náà tó fi dùn ní báwọn náà tí wọ́n ń kọ́ kalẹ̀ nù làkàna àyẹ́kífà àwọn ehun pé ah, ànábì ó ti wá sọ àrùbáyín náà tí ò ní àánú ah, kò gbọdọ̀ jẹ́ pọ́dún là yìí ó ti wá dún fógójì ọdún àánú ah, dé lànábì fẹ́ wí àwọn ètò ìbáwọ̀ ṣàgẹ́ bí wo ti ṣe ni wọ́n bá ṣe wọ́ torí ká mọ iye àwọn àfa aládìífì yìí alimami Bukhari ìṣẹ́ni téèyàn máa fẹnu yẹ̀yẹ́ nítọ́fẹ́ lè gbomi lójú yẹn ni. mò ń rìpíìtì ẹ̀ kẹ́niyàn lọ́ọ́rọ́ jà rẹ̀ wà láìké sọ̀rọ̀ wá sí ọ̀rọ̀ àwọn wo àwọn ọ̀tá ìsìlámù kìí ṣe ọ̀rọ̀ máa pé mo wà mọ́sálásí àbí mo wà ń sí wa sọ̀rọ̀ eléyìí àtàwọn ọ̀rọ̀ míì tó burú pé ní ń báyàn láti máa tún pé wọ́n là ní sallallahu الله عليه وسلم. alimami البخاري náà lọ kọ sí bẹ̀bẹ̀ àbí wọ́n ni wọ́n tú bẹ́ẹ̀ torí náà àpẹẹrẹ míì tún nìyẹn ká fi mọ̀ pé àmánà àwọn àfa aládìísì wọ̀nyí òun làwọn fẹ́ sọ̀dọ̀ràn sí wọn lọ́rùn lónìí báwọn ti gbọ́ ẹnu èyí tí wọ́n bá rántí wọn ò ní nǹkan míì pé èyí tẹ̀mí gbọ́ nìyí àwọn alfa aládìísì ulumul hadisi sẹ́rí gbogbo ń tọ́ farú sígà méjèèjì yìí tó fi wà pẹ̀sáàbìdò nínú pé wọn ò rókò rọ́nà méjèèjì àtẹni ó ní kọ́kọ́ náwó àtẹni ó ní kọ́kọ́ ṣe kíni bọ́bá epo kùrọ́ abẹ́ni tí máa hàn kẹ́ tí máa gbàgbé abẹ́ni tí wọ́n mọ̀ pé dọ̀ọ́yìfù ni ẹ̀ ní gbúrò ọ̀kan mọ́nu méjèèjì àwọn àlùfáà ti yanjú ẹ̀ pé sọ̀híhù but in some cases yóò rí bẹ́ẹ̀ pé àtẹni ó gbélé yìí wá àtẹni ó gbélé yìí wá síkọ̀ ni wọ́n. òun ló jẹ́ kí ìfọ ẹ kí ni mo pè é lẹ́ẹ̀kan ìfìmọ̀ hanra ẹni ló fi wá ṣẹlẹ̀ láàrin àwọn onímọ̀ àwọn ará àwọn tó ní kò ti ọwọ́ sí iwájú ará àwọn tó ní kò ti ẹsẹ̀ sí iwájú. àmọ́ Sheikhuna Muhammad ibn Salih ibn Uthaymin rahimahullahu ta'ala bàbá wa àlùfáà wa ṣéèkì ní ọ̀fẹ̀mí rahimakum àwọn yìí wọ́n tiẹ̀ tún tó Bukhari èèyàn gbọ́dọ̀ fẹ́nu bábínú fèmí nìkan kátó wa máa pé lọ́hùn lọ́hùn alimami Bukhari ó sì bá nínú jẹ́ yẹ mọ̀ pé ní tí ọba tiẹ̀ kìrìtìsáìsì irú àwọn Bukhari yóò níbi tó ń náà dé irú ẹni mo fi ti ara mi gbọ́ ni ilmul jurhi wa ta'dil ẹni tí ń pè mọ́mú Bukhari ọmọ yìí even elementary nǹkan nù ilmul hadith ní kéèyàn ọmọ pé kí ni ilmul jarhi wa tahdith ẹni tí ọ̀wá ma járihù tó rò pé júrùhù làwọn àfáàn wí wàláì kọ̀lẹ́tọ̀ ọkọ̀ gbogbo harí wàláì làwọn ọ̀nà jìn ọ̀nà jìn ọ̀nà yẹn jìn síra wọn abẹ́ni tí ọmọ ibùnú hajjari yàtọ̀ sí ibùnú hijir wàláì ọ̀nà jìn síra wọn kìí ṣe pà ń bú ẹnìkan bọ̀tọ́ ta ní lára bí kéèyàn ẹ̀yìn òǹwé kéèyàn kọ island nísìnyí kọ́ wá pè ní kíni island kọ́ wá pé professor of english ọ̀mọ́ wí ẹ̀yin torí ẹ̀yin lẹ̀ ń gba gbogbo nǹkan wọ̀nyí láyé ẹ̀yin lẹ̀ máa hó Allah ó yẹ kéèyàn mọ̀ pé ah, eléyìí ọ̀bá làkà ìmọ̀ àpé ah, ìmọ̀mù Bukhari màsúmù ni àmọ́ bẹ́ẹ̀ yẹn ọba tiẹ̀ kìrìtìsáìsì Bukhari kò gbọ́dọ̀ jẹ́ pé oní elimul dúrihì àbí ibùnú kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ ó jìnà síra wọn torí náà ká padà sórí eh, eléyìí àwà eh, alimami ibn Uthaymin rahimahullahu ta'ala ráàyù tí wọn láti ṣe jámù bẹ́ẹ̀ na hadithi méjèèjì òun lè mí lò òun ní fi advice ẹ̀yin náà. inú ntáwọn alfa aláàdì fi gbé kalẹ̀ mímọ̀ òun ni pé à ń pe kíní kan ní kọ́líbù à ń pe kíní kan ní yìí nǹkan lè ó lè ó lè yípa ó lè ó lè ó lè wọnú ara wọn kí èèyàn gbọ́ tún kó rò pé kíni òsì ló ń gbọ́ àdìsí kan náà ń bẹ torí bẹ́ẹ̀ hátà là tá àlámú ẹ́ shimaluhu ma tunfiku yaminuhu níbòmí atala ta'lamu yaminuhu ma tunfiku shimaluhu. mistake ọmọ èèyàn òun ni kọlíbù kó rò pé kọgbọ́tún kó wá rò pé ọgbọ́ ọ̀tún àti òsì kó wá pọ́tún lòun kọ́kọ́ gbọ́ ṣáájú òsì àbósì lòun kọ́kọ́ gbọ́ ṣáájú ọ̀tún sheikh ibn Uthaymeen ní anabi sọ̀rọ̀ sọ́lá mo ti fún wa ní guideline tààfin yẹn ju eléyìí tí ń bẹ wájú wa yìí kí lànàbí wí ẹ má lọ ọlẹ̀ bí kíni bí ràkúnmí tí máa lọ ọlẹ̀ bó ràkúnmí ń lọ ọlẹ̀ ẹ tá máa ra máa ràkúnmí ẹ tá ló máa ràkúnmí kí ni ràkúnmí ọkọ̀ mú lọ ọlẹ̀ ẹ. Eh? ẹni ọba mara nǹkan mi nìkan dáhùn o. alimami ibn Usaymin ni jó yé wa pé ìbẹ̀rẹ̀ hadithi yìí ẹ̀dá kan ní sùúrù ìbẹ̀rẹ̀ hadithi ò lè tako kíni kò lè tako parí rẹ̀ ànábì ti sọ tí ó fẹ́ wí ó ti jó yé wa pé má lọ ọlẹ̀ bí kíni bẹ́ẹ̀rẹ̀ a jẹ́ pé gbogbo sígà hadithi yẹn tó bá wá bẹ́ẹ̀rẹ̀ nkúmi tí máa lọ ọlẹ̀ òun ni mistake torí pé ní yóò tako gíní yóò tako ìbẹ̀rẹ̀ hadithi ọ̀rọ̀ kan náà lànàbí ti sọ kò ní sọ̀rọ̀ kó tún wá tako rẹ̀ ní júmùlẹ̀ ẹ̀yọ̀ ní sẹ́ńtẹ́ǹsì kan torí náà eléyìí ni fatwa sheikh ibn òun sì ni ẹ̀mí rí i pé ọ tẹ̀wọ̀n àmọ́jú gbogbo ẹ̀ lọ ni pé irú eléyìí ọ̀wá tó ń ta wàá máa pèèyàn ló ń bídí àti àbí tá a wà torí ẹ̀ ẹ̀ dá mọ́sálásí rú gẹ́gẹ́ bí àwọn examples míì náà ti mú mú wa ọlọ́nkọ́ mọ́sá àsàmọ́ná wa o kó jẹ́ kẹ́sìn òye wa jù báyìí lọ kó wá ṣe lílo rẹ̀ kó ṣe ní rọrùn fún gbogbo wa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد